Thank you. ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún àkókò mìíràn tí èmi àti wọ́n tí a tún ní níwájú ọlọ́run a sì kọ́ wípé níwájú olúwa ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà adúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí wípé a ti ń jọ ń bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ìwé ìtàn àkọsílẹ̀ èyí tí ó ṣe pàtàkì tí a ò bá gbàgbé a bẹ̀rẹ̀ láti lórí bí a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tí mo wí àkókò ìsinmi tí holiday eh, àkókò ìsinmi ti kérésìmesì ẹ rí i pé mo ní pé ṣáájú àkókò ọdún àkókò ìsinmi ti kérésìmesì yẹn ni à ń tà ń pè ní ibi Jésù Kristi ni ó ti wà tí a ò bá gbàgbé a jẹ́ kó yé wa wípé àkókò ní tó jẹ́ kókó ní tó jẹ́ kókó yẹn ni ìbí Jésù Kristi ọ̀pọ̀lọpọ̀ ló ti gbé sẹ́gbẹ́ kan ṣùgbọ́n tí wọ́n sì fi ayẹyẹ ẹ̀sìn tí wọ́n fi bojú ọ̀pọ̀lọpọ̀ pàápàá lórí àkókò yìí bí àkókò tó yẹ pé àkókò ìdẹ́ṣẹ̀ àbí àkókò títà àti rírà ọ̀pọ̀lọpọ̀ ni mo sọ pé a rí bíi pé ó jẹ́ àkókò tí a ń láti lè ṣe okòwò àbí àkókò ìlọ́rọ̀ nígbà tí a bá ń tà nígbà tí a bá ń rà ṣùgbọ́n a sọ pé fún wa fún ìwọ àtẹ̀mí tó ní ìpinnu láti lè rí àkókò yìí bí àkókò àti láti sin Jésù Kristi gẹ́gẹ́ Olúwa àti olùgbàlà ẹni tí a bí fún wa fún ìgbàlà aráyé ó láti jẹ́ ìpinnu pàtàkì fún èmi àtiwọ ẹ ní agbára ọlọ́run a rí i pé látinú ìwé ti Matthew orí ìkan ìkíní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkan kẹtàdínlógún a ṣàkíyèsí ìwé ìtàn láti orí Abrahamu a ṣàkíyèsí ẹ̀ láti orí Abrahamu dé àkókò tí a bí Jésù Kristi tí a bá gbàgbé a rí i pé a rí àkọsílẹ̀ nínú ìwé ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé ti epistele ti sí àwọn ará Galatia èyí tí Paul kọ ní orí kẹrin ẹsẹ̀ kẹrin tó wípé ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá ẹni tí a bí nínú obìnrin lábẹ́ òfin a rí i pé àwọn ìwé tí ìwé àkọsílẹ̀ tí a ti gbé yẹ̀wò yẹn látòrí Abrahamu ó sọ ó sọ nípa onírúurú àwọn ènìyàn tá a Abrahamu a rí pé Abrahamu pàápàá ó níyàwó méjì kò ní sùúrù ó níyàwó ó níyàwó oríṣiríṣi ó níyàwó méjì ẹ rí i pé nípasẹ̀ eléyìí wàhálà wá ṣùgbọ́n síbẹ̀ torí pé ó jẹ́ onígbàgbọ́ ọlọ́run fi oore ọ̀fẹ́ àti àánú ó fi gbà á tí a bá wo inú ìwé ìtàn yìí a rí Sólómọ́nì a rí Dáfídì àwọn èèyàn wọ̀nyí ó jẹ́ àwọn èèyàn tí wọn ò pé ṣùgbọ́n síbẹ̀ a àwọn àkọsílẹ̀ a àwọn àkọsílẹ̀ wọ̀nyí a nínú ọ̀rọ̀ ọlọ́run eléyìí tó yẹ pé ó ń fún èmi àti ìwọ ní ìgboyà wípé nínú ẹ̀ṣẹ̀ tá a wà yẹn nínú àìpé tá a wà yẹn tó bá lè tọ̀ Jésù Kristi tó bá lè gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà ẹ̀ ìwọ náà lè di ẹni ìgbàlà bí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ti ṣe dẹ́ni ìgbàlà lóòótọ́ nígbà kan rí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ àrí pé àrí Tamari àrí Ahabu ẹni tó yẹ pé àwọn Rahabu ẹni tó yẹ pé ó jẹ́ bí bí aṣẹ́wó obìnrin aṣẹ́wó tó yẹ pé ara ẹ̀ ló fi ń tà tó fi ń jẹun ṣùgbọ́n síbẹ̀ torí pé obìnrin nígbàgbọ́ àrí pé ìgbàgbọ́ ẹ̀ ó sọ di ọmọ ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi àkíyèsí pàtàkì tá láti ní láti nu ìwé ìtàn tó ṣe pàtàkì yìí ò ní wípé ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ọlọ́run fẹ́ gbogbo ọ̀ràn ènìyàn ó fẹ́ mọ bí rẹ̀ kan ṣo ni pẹ́nikẹ́ni tó bá gbàgbọ́ ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ẹlẹ́ṣẹ̀ tá a jẹ́ yẹn ó fẹ́ wá síbẹ̀ lórí ẹ̀ ló jésù kristi wá sí wa láti wá gbà wá kúrò nu ẹ̀bi ẹ̀ṣẹ̀ wa tí a ò bá gbàgbé mo sọ wípé a ó kà ìwé ìwé àkọsílẹ̀ ìran mìíràn ìwé àkọsílẹ̀ mìíràn ètò sọ nípa ìwé àkọsílẹ̀ pàtàkì àbí ti ìran ti Jésù Olúwa wa gẹ́gẹ́ bí ìwé Lúùkù ti ṣe kọ sílẹ̀ nínú ìwé Lúùkù orí kẹta láti ẹsẹ̀ kẹta dín lé ní ogójì ẹsẹ̀ kẹta lé ní ogún sí ẹsẹ̀ kejì dín ní ogójì màá sáré ka ọ̀rọ̀ yìí fún wa mo gbàgbọ́ wípé tó bá tó bá ní ìjọ mẹ́jọ lágbára ọlọ́run a máa lọ sínú kúlẹ̀kúlẹ̀ àwọn ìwé yìí ìtàn yìí a rí i pé bíbélì wípé ó ní jésù kristi tìkára rẹ̀ ó ń tó bí ẹni ìwọ̀n ọgbọ̀n ọdún ó jẹ́ bí a ti ń pè ọmọ jósẹ́fù tí ń ṣe tí ń ṣe ọmọ élì tí ń ṣe ọmọ mátátì tí ń ṣe ọmọ léfì tí ń ṣe ọmọ mẹ́ríkì tí ń ṣe ọmọ Jana tí í ṣe ọmọ Jósẹ́fù tí í ṣe ọmọ Mattatai tí í ṣe ọmọ Amoṣi tí í ṣe ọmọ Nahumu tí í ṣe ọmọ Helṣi tí í ṣe ọmọ Nagai tí í ṣe ọmọ Matti tí í ṣe ọmọ Mattatiah tí í ṣe ọmọ Ṣimei tí í ṣe ọmọ Jósẹ́fù tí í ṣe ọmọ Juda tí í ṣe ọmọ Johanna tí í ṣe ọmọ Rasa tí í ṣe ọmọ Ṣorobabeli tí ń ṣe ọmọ Salatieli tí ń ṣe ọmọ Neri tí ń ṣe ọmọ ọmọ ẹjọ tí ń ṣe ọmọ Melki tí ń ṣe ọmọ Adi tí ń ṣe ọmọ Kosamu tí ń ṣe ọmọ Elmodamu tí ń ṣe ọmọ Eri tí ń ṣe ọmọ Jose tí ń ṣe ọmọ Elseri tí ń ṣe ọmọ Joarimu tí ń ṣe ọmọ Matati tí ń ṣe ọmọ Lefi tí ń ṣe ọmọ ọmọ simei tí ń ṣe ọmọ juda tí ń ṣe ọmọ joseph tí ń ṣe ọmọ jonani tí ń ṣe ọmọ elikimu tí ń ṣe ọmọ meliu tí ń ṣe ọmọ menani tí ń ṣe ọmọ matata tí ń ṣe ọmọ natani tí ń ṣe ọmọ dáfídì tí ń ṣe ọmọ jésè tí ń ṣe ọmọ obedi tí ń ṣe ọmọ boasi tí ń ṣe ọmọ salmoni tí ń ṣe ọmọ nasoni tí ń ṣe ọmọ abinadabo tí ń ṣe ọmọ aramu tí ń ṣe ọmọ esromu tí ń ṣe ọmọ faresi tí ń ṣe ọmọ juda tí ń ṣe ọmọ jacobu tí ń ṣe ọmọ isaki tí ń ṣe ọmọ abrahamu tí ń ṣe ọmọ tera tí ń ṣe ọmọ nakoru tí ń ṣe ọmọ saruka tí ń ṣe ọmọ ragau tí ń ṣe ọmọ faleki tí ń ṣe eberu ọmọ eberi tí ń ṣe ọmọ sala tí ń ṣe ọmọ kanani tí ń ṣe ọmọ afkasiadi tí ń ṣe ọmọ seemu tí ń ṣe ọmọ noah tí ń ṣe ọmọ lameki tí ń ṣe ọmọ metusela tí ń ṣe ọmọ enoku tí ń ṣe ọmọ jaredi tí ń ṣe ọmọ tí ń ṣe ọmọ melali tí ń ṣe ọmọ kanaini tí ń ṣe ọmọ enosi tí ń ṣe ọmọ seti tí ń ṣe ọmọ ádámù tí ń ṣe ọmọ ọlọ́run tí gẹ́gẹ́ bí mo ṣe lẹ́ẹ̀kan tá a bá wo àwọn àkọsílẹ̀ wọ̀nyí a rí wípé ọ̀kan kan nù àwọn èèyàn wọ̀nyí ẹ rí i pé wọ́n ní àìpé wọ́n ní àbùkù ṣùgbọ́n nítorí ìgbàgbọ́ wọn a rí i pé jésù kristu olúwa wa ìran jésù kristu olúwa wa jésù olúwa ó ti ràn ó ti ràn ńlá ó ti bẹ̀ jáde wá wọ́n lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní àkókò kan ṣùgbọ́n nítorí pé wọ́n yọ̀ǹda ara wọn fún ọlọ́run wọ́n sì dẹ́ wọ́n jẹ́ onígbàgbọ́ a rí i pé ọlọ́run lo ìran wọn láti jẹ́ kí a ti inú ìran wọn yìí àbí ti ara wọn bí jésù olúwa wa ìwọ tí ò ń gbọ́ mi yẹn má lérò pé bóyá o ti tọwọ́ bẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù torí ìdí ọlọ́run ò lè gbà ẹ́ tọ́lọ́run bá lè lo abraham ẹni tí ò lè tí ò lè ní sùúrù tó fi di pé ọlọ́run tó yẹ pé ọlọ́run ṣèlérí fún ṣùgbọ́n nítorí àìlè ní sùúrù àti nípa gbígbọ́ ọ̀rọ̀ obìnrin ẹni tó jẹ́ tó jẹ́ pé ohun tó jẹ́ pé ó lòdì sí ọlọ́run ẹni pé obìnrin tó abrahamu tọwọ́ bẹ̀ṣẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run lò nítorí ìgbàgbọ́ ẹ̀ ìwọ pẹ̀lú tó ń gbọ́ mi yẹn ọlọ́run lè lo ìwọ náà má lo ra ẹpin má lo lórí pé torí pé o ti tọwọ́ bẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ọlọ́run lè dáríjì ẹ̀ ọlọ́run lè dáríjì ẹ̀ tó bá wo àwọn ìwé wọ̀nyí tó bá wo ìwé àkọsílẹ̀ ìran yìí o ní mo fẹ́ kó mọ̀ pé o nírètí ìrètí ẹ̀ náà ló sì wà nù Jésù Kristi ìrètí ò sínú ara ẹ̀ kò sínú tó ti ṣe àbí tó jẹ́ àkùdé ẹ̀ ṣùgbọ́n ìrètí ẹ ó wà nù Kristi Jésù ẹni tó wá nítorí tiẹ̀ tó sì fẹ́ràn ẹ torí tiẹ̀ láti rán àkókò yìí wá torí díẹ̀ tó bá fẹ́ di ọmọ Ọlọ́run mú rọ̀ ẹ́ wípé kò fi ayé fún Jésù Kristi ní wákàtí yìí kó lè gbà ẹ́ kó lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ fàyè fún Jésù Kristi ní wákàtí yìí gbàgbọ́ pẹ̀lú mi kò sì fẹ́nu ẹ jẹ́wọ́ wípé Jésù ọmọ Ọlọ́run pé Jésù Kristi ẹ máa bọ̀ ayé mi lónìí kẹsì dé Olúwa tó lùgbàlà mi tẹ bá Olúwa mo sì mọ̀ wípé torí pé mo gbàgbọ́ mo ti di ọmọ Ọlọ́run torí pé mo ti gbàgbọ́ mo sì fẹ́nu mi jẹ́wọ́ mo ní pé tó pẹ́ kọ orúkọ mi sínú ìwé ìyè tó bá ti sọ eléyìí pẹ̀lú mi mo fẹ́ kó mọ̀ wípé o ti di ọmọ ọlọ́run nìyẹn mo ti kí ẹ káàbọ̀ sínú ẹbí jésù kristi torí ìdí èyí mo fẹ́ rọ̀ ẹ́ wípé ní àkókò yìí wá ilé ìjọsìn tí a ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run kó darapọ̀ pẹ̀lú wọn tí o bá ń fẹ́ gbàmọ̀ràn àbó fẹ́ kí n fàdúrà ràn yín lọ́wọ́ o lè kọ̀wé sí mi àbí kó pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four Joseph ẹni ọ̀wọ̀ um, ní agbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ó dàbọ̀. ọba tí ẹ dán ayé ọ̀tọ̀run ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe o. Oh. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kílẹ̀ ò lè ṣe. pépélé fún ọ.